خير لهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ajá púpọ̀lọ̀ ọba àlékún ẹ̀kẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kuma bá òsìnlá alẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam babul mujahada ibẹ̀láwà ní tíra riyadu salihin agbára tí wọ́n ti ń ṣe àlàyé fún wa nípa ìgbógun ti ẹ̀mí ara ẹni kágbógun ti ẹ̀mí ara wa láti lè tẹ̀lé àṣẹ ọlọ́run kágbógun ti ẹ̀mí ara wa láti lè kọ àwọn ọlọ́wọ́ bá wa kálíbà jìnà wọn àdísì tí a ń fà àdísì tí ó gbẹ̀yìn ní abẹ́ púpọ̀ ọ̀rọ̀ náà ni àdísì náà kún fúwọ̀ àdísì náà wà ní muslim àdísì kúrúsí ni àdísì Sa'id ibn Abdulaziz ìrìtí adé tàbí bẹ̀rẹ̀ lónìí ọlọ́ni yá ìbáyé إنما أعمالكم أحصيها لكم قال يا عبادي مقبي أن يرومي إنما هي أعمالكم أحصيها ẹ̀rí àwọn ẹsẹ̀ gbogbo sẹ́yìn pátápátá gbogbo ẹ̀kọ́ sí ha ń kọ́ kalẹ̀ ń wà lákọọ́lẹ̀ mú sọ kò sí adákún mo ń kọ́lẹ̀ fún yí tún mọ̀ lẹ́gbà náà wà fí fún ìjá àwọn sẹ́yìí ma wá fi hàn yí tó bá rí gbáàrí kìí àmà kálùkóòrí tí ẹ̀ فمن وجد خيرا فليحمد الله ẹni tí ó bá rí dáadáa níbi iṣẹ́ rẹ̀ níbi àkọọ́lẹ̀ rẹ̀ ó wá rí dáadáa mẹ́ ìwẹ̀ ní bẹ́ẹ̀ pẹ̀lú yáàmì láàmà kó yá ní pẹ́kọ́ náà ọba wà mọ̀ wájá ra kò gbọ́dọ̀ bú ẹni kankan kò gbọ́dọ̀ bá ẹni kankan wí ilẹ̀ alẹ́sàrù àyàfi ẹ̀mí ara rẹ̀ onájọ́ bá wí bú ẹni kankan na ọlọ́run ọba ó jí wọn yíwá níbi àdéhùn yìí pé gbogbo sẹ́ta rí tẹ́ẹ̀ta sí tẹ́ẹ̀ sí òní gbogbo ẹ̀ pátápátá òun ló wà lákọọ́lẹ̀ tó bá ti dúdú àdìkìyàmà ọlọ́run ní fi kálukú ìpìlẹ̀ lọ kálukú olùsẹ̀ kọmọ wájára káyọ ẹgbà dáadáa níbi tí ẹ fàlìyàmìdìlá kó dúpẹ́ fọ́lọ́run ọba ẹni tó ṣe dáadáa láyé òun náà ní orí

فلا يلمن إلا نفسه irú ẹni bẹ́ ọ̀pọ̀lọ̀ bú ẹni kankan ẹ̀mí ara ẹni tó mú fúnra aránṣẹ́ sí anìkan sọ fún pé tó dáre ẹ̀mí rẹ̀ ní ẹ̀mí rẹ̀ ẹ̀kò jẹ́ ẹ̀mí ẹ̀ lókun ní ara àwọn àjẹ́bí ọlọ́wọ́ bá sí kí wọ́n sọ fún pé tó dáre kó máa ṣe ara àwọn ànábí ọlọ́wọ́ bá sí pé ìjìnà sílẹ̀ ikọ̀ mọ́sílẹ̀ ikọ̀ dáa àwọn àfáànà tó ń jíṣẹ́ lẹ́yàn ànábí ọlọ́wọ́ so kò wá jẹ́ ẹ̀mí ò jẹ́ ẹ̀mí ara ẹ̀ lókun tí dáadáa fi fòrú ẹni bẹ́ẹ̀ kó má gúnyàn àti kó ara rẹ̀ ló ṣe ara rẹ̀ yóò bọ́ àrí pé a jẹ́ pé dáadáa tó ṣe kéré dáadáa tó ṣe kéré torí Ànábì sallallahu alaihi wasallam olùmọ̀ ní hamma bí hasana ẹni bá lẹ́mí dáadáa kan tó lóun fẹ́ ṣe falam ya'milha kò wá rí dáadáa yìí kò rí ṣe ọlọ́ni Ànábì ní kataballahu lahu indahu hasanatan kamila dáadáa ẹgbẹ́ gbèrò dáadáa yìí fún òun fẹ́ ṣe dáadáa ó fẹ́ búyàn ló lápòjúwe dáadáa nù wà padà rí sí mọ́ fẹ́ wọ́wọ́ kò rí àníyàn dáadáa tó rí òun ni ànẹ́bí lọ́lọ́ wọn kọ dáadáa kan tí ó pè fún wa bi ẹni bá wá dáa ní ẹgbọ́n fẹ́ ṣe dáadáa ó wá rí ṣe indahu aṣáratà ọlọ́run ọba ó fi kọ dáadáa mẹ́wàá fún àbí kó jẹ́ 700 àbí kó jù bẹ́ẹ̀ lọ ẹni bá gẹ́rò fún fẹ́ sàbúrú tí ó padà sàbúrú náà ọlọ́run ó fi kọ dáadáa kọkún náà bó bá wọ́n arábúrú ṣe lè dé ẹ̀sán abúrú ọ̀kan lápọ̀ fún so bàbá wọ́n jẹ́ dáa غير ذلك ẹgbẹ́wárí àkọọ́lẹ̀ rẹ̀ tọ́nà ti hànálẹ̀ kìyàmà tí wá rí pé àìdá lòun rí mẹ́ fàláyẹ̀lú mẹ́nà ilẹ̀ nẹ́fṣàwó kò gbọ́rọ̀ bú ẹni kankan kó mọ́ ara rẹ̀ ní kó blémù ọlọ́n so ìyẹ́ gbọ́rọ̀ máa gbìyànjú bóyẹ́ ju ó ní man jaha bil hasana inú suratu al aya 160 ó ní man jaha bil hasana ẹni bá rí dáadáa tí fáláwò aṣírú amithaliha ẹ̀san mẹ́wàá dáadáa ní ńlápọ̀lẹ̀ fún wa man jaha bis sayyiha ẹni bá a ní san lẹ́san ẹnu dédé abú tó san iná lásán lẹ́san rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ ọ̀kan mẹ́wàá rú ẹ̀ láàbì fún mẹ́wàá lápọ̀ fún bẹ́ẹ̀ bá wá sí àìdá dédé tó san lásán wà so ẹni bá rí tó dáadáa tó lè gbé wà jẹ́nà lálẹ́kìyàmà fàláyẹ̀mọ́ na ìlà nafsahu gbogbo ọgbọ́ ẹni kankan kò sí gbọ́rọ̀ bléèmù yàn àfẹ̀mí ara rẹ̀ ọ́nà sẹ́rin ẹni tó gba hadithi wá pé ala rukubatai wọ́n ní abu idris tí ó bá ka hadithu yìí tó wá fẹ́ ka yóò wá jásá ala rukubatai yóò wá kúnlẹ̀ yóò fi kún rẹ̀ méjì yóò bí lélẹ̀ yóò wá lọ sóbẹ̀ muslim muslim ló gbá wá وروينا عن الإمام أحمد من أنبري أطبع حديث بضع إمام محمد قال أغني ليس لأهل الشام حديث أشرف من هذا الحديث إمام محمد أغني أهل الشام wọ́n ní àdísì kan tí wọ́n bá bàrà púpọ̀ tó ju hadith yìí lọ sábàwò hadith ló tọ́lá tó fìdílẹ̀ hadith yẹ kú fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti òye àmọ́ ìsáfẹ́ mú mẹ́ ìmọ̀nà ọlọ́run ọba tí wọ́n fi kọ dáadáa kalẹ̀ fún wa bí i rọ́bẹ̀ dáadáa sí láwùjọ táwà yìí ọ̀lọ́ ìlàzí láì ní tarawa jẹ́ kó gbọ́rọ̀ gbogbo tẹ̀mí ara ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló mọ àìdá ní àìdá wàláyé wọn ò sí rí kọ́ sí wọn ò sí lé mọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ló mọ àìdá ní àìdá wàláyé wọ́n ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ ló mọ dáadáa ní dáadáa wọn ò sí lé rí sí wọ́n fẹ́ sí wọn rí sí wọ́n máa ní ọlọ́pàá ní bọ́bá sàdúrà kọ́lọ̀ ń lọ́rùn kí ló fà àìjẹ́ ẹ̀mí ara wọn lóbo tó náà ní ẹ̀mí yìí kò sí bójúbọ̀rọ̀ fún o kò yé fẹ́ tó bá lè dàmú ẹ̀ ó fẹ́ kó máa rest ó fẹ́ máa sinmi always ìpìlẹ̀ ẹ̀mí sì rẹ̀ pa àwátá ní ẹ̀mí yẹn

so idan a ní ká jẹ́ ẹ̀mẹ́ ara lógún kálífà rí dáadáa wọn náà wọ́n wa ọlọ́run ọba ọ̀fẹ́ bí àjẹ́ wa pẹ̀lú àdéjì ọlọ́run tó ní mẹ́bà dáadáa ọ̀kan mẹ́wàá lọ́wọ́ fi kọ̀ọ̀kalẹ̀ fún bí ẹ bá sì sí àìdá kan lè tó sí lọ́nà ìsọ̀lẹ́sàn sí wọn káwàá zùn pé ọ̀dà dáadáa tí yẹn ń ṣe lójúmọ́ kánímẹ́wàá nì dáadáa tí yẹn ń ṣe lójúmọ́ kò mẹ́wàá lọ káwọ́ ní àìdá tá ń ṣe 50 ni sẹ́kọ́ jìnà síra wọn tó ti bẹ́ẹ̀ náà tó bá ti gbá lè fi àmà dáadáa ní yóò tẹ àìdá rìn bọ́lọ̀ sí fẹ́ràn wá tó torí ó kéré mọ́ dáadáa tá a ṣe ó

so báwo sì ti mọ gẹ́ ẹ̀mí alógún láwùjọ táwà yìí wà láì pítà mọ́kàkọ́ báwọn Saudi Arabia sí gẹ́ ẹ̀mí alógún tí wábọ̀ ọdún báwọn lọ àwùjọ tí wọ́n kò ní corruption àwùjọ tí wà ó corrupt bàjẹ́ abiola ọba balẹ́gbẹ̀ọ́lá mọ́sá àrọ ẹ̀mí wa fún ọrùn ó ní ìdíkà máa bẹ̀lọ́ ọba fún bí a ṣe mójú tó ẹ̀mí ara wa pàtàkì lọ ká sọ bí táàmà rẹ̀ sí ọ̀láì bí tàbí kó wà pọ̀nà ká sọ bí táàmà rẹ̀ sí tí ẹ máa ń rẹ̀ bí ẹran tí gbọ́n ọdún sí àìdá ni kò sí ẹ̀mí ìyàn ó náà rọ̀ ọmọ lásìkò yẹn kí ẹ tó rí jáyọ pẹ́ bá aláì mọ́ sọ̀rọ̀ já ó tẹ̀ wá lásìkò iná ọgbẹ́dà tẹ́ ti wá nílé tó báyìí so káwọn gbìyànjú tó bá ti ṣe dáadáa káwọn súnmọ́ bẹ́ẹ̀ tẹ́lùwọ̀ bá ti ẹ̀fẹ́ sí ọ̀rẹ́ sí dáadáa náà ara ó ti òun náà tó bá dẹ́sí ọlọ́ọ̀bá yóò sàmàlẹ́ ní kọ̀kọ́ wa báàbù yìí mọ̀rọ̀ pé tó ń yanjú ọ̀rọ̀ tí ó parí sínú àrùn báàbù mi báàbù ní àti alàìsìyàdì mìnàlẹ̀ kọ́ìrí fi àwọn àmì báàbù kan ni tí ń sọ fún wa pé ìmọ̀ sojú kòkòrò ká lékún ní dáadáa ti ṣe fi àwáàkhírì l'umr pàtàkì jùlọ ní ìgbẹ̀yìn ìṣẹ̀mí wa àṣẹ bàbá ń dàgbà sí àṣẹ kò yẹ ká máa sinmi báàbù ìfẹ́sọ̀ wọn pé bá bá ń dàgbà sí àsìkò yẹ ká máa sinmi fẹ́sìn bá ṣe máa sojú kòkòrò àwọn ọjọ́sìn nígbàtá wà lọ́dọ̀ nígbàtí ẹ̀mí wọn bá ń tán lọ ojú kòkòrò wa kó ju ti ìgbọ̀dọ́ lọ báàbù yìí tó fẹ́

bẹ́ẹ̀ bá rọ kú lérí àìdá annabi sallallahu alaihi wasallam ó ní yub'atul abd ala ma mata alayhi tó bá dìdí alìkìyàmà ágbé ẹni kọkàn dìdé lórí tó bá kú lérí annabi sallallahu alaihi wasallam ó tó sọ ń bọ̀ inna ahdakum la ya'mal bi'amali halil janna حتى ما يكون بينه وبينها إلا ذراع فسبقت عليه الكتاب فيعمل بعملها لأهل النار فيدخلها ẹmà lọ́pọ̀lọpọ̀ ọmọ yìí ó bá bẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀ dáadáa iṣẹ́ ọmọ àdìjẹ́ náà ló máa ṣe díẹ̀ náà ló kú tí ekú tí wà lìjẹ́ náà yóò kàn yí ṣe padà ní fayyamal bi hamali halin náà yóò àmọ̀ wọ́n máa náà bá a bá ti bí a dàgbà ìgbà yẹn ká máa lékún dáadáa sí ìgbà wọn lọ́gbọ́n wọn fáwọn dàgbà ó yẹ pé ayé yìí kìí ṣe ayé eré kìí ṣe di àgbà kìí pẹ́ bí ẹ bá ní ọmọ 15 years 15 years ọmọ ọdún mẹ́ẹ̀dógún wọ́n bẹ̀rẹ̀ sí ọkọ̀ dáadáa tó bá ti kalẹ̀ fún ọ gbogbo ìtọ́ bá ṣe sẹ́yìn ibi tí ò ní wọn ní kọ́ fún ọ dáadáa tó bá ṣe wọn ní kọ́ fún ọ bẹ́ẹ̀ láì dáadáa àwọn tó wá ń kọ́ ní ti ẹ̀rọ dáadáa wọn ni àwọn náà dáadáa wọn tọ́ láti 15 dé 20 ọdún márùn-ún dé 25 ọdún márùn-ún àbí ọdún mẹ́wàá dé 30 15 years dé 35 20 years dé 40 ó jẹ́ 25 years ìgbọ̀dọ̀ parí nù bí ẹ bá ti bá dé 40 èyí mọ̀ dábí ìrọlógún ó kún ara wọn ò ní sẹ́kẹ́ nìyí kò ní tó mọ́ nígbàtí bá ti bá dé láwọn ilé ìbọn pé a fool has forty is a fool forever mẹ́rin bá ti gọ̀ débẹ̀ ọ tíyàn ògbọ́n tí gbọ́mọ ogójì ọdún àìgbàgbé ẹ̀ kò lè gbọ́mọ láíláí so ìgbà yìí tí wọ́n fẹ́ rẹra kámọ́gbà fún so lọ bẹ́ẹ̀ ẹjá wo ayàkùnhàn tí wà lábẹ́rẹ̀ قال تعالى الله أولم يؤمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير الله أكبر سورة فاطر آية 37 الله أولم أعمركم ما يتذكر فيه من تذكر ọlọ́run ni sáà ti fún ilẹ́mi gbogbo tó sáà ti fún ilẹ́mi gbogbo tó tẹ́jú àwọn pé ẹkẹ ìrántí ọlọ́run wà jẹ́ ẹkùnmù nàbí olùkìlọ́sì adébáyìí kílòkìlò kílòkìlò yà yìí wọ̀ jẹ́ àkún ìnàbí ẹ́ annabi àwọn kan lánàbí náà àfà nínú àwọn àfà àwọn àkan ní annabi nínú àwọn àfà àrọ̀jùlọ ọ̀pọ̀lá ibn abbas fún aṣẹ́yìn mo pé aṣẹ́yìn ewu nàbírùn sáà ti sàánú ikọ́ tá ní kí arúgbẹ́mí lára arúgbẹ́ni ilá àti sàánú yí sí kò wáyé kẹ́ ẹmọ́ ṣe dáadáa kẹ́ ẹmọ́ rántí pílára ẹgbẹ́ máa ṣe ẹmọ́ tó àríkì yá máa kẹ́ tó dàgbà kó mọ́ afáwa ìwà burúkú máa ewu bẹ́ẹ̀ ti léwu nínú tẹ̀síru àwọn afáàmù nínú àwọn tó ti tẹ̀síru ní abdullahi bin abbas wà nínú tẹ̀síru míì wọ́n ní bẹ́yẹn bá ti wọ 60 bẹ́yẹn bá ti wọ 60 ó ti tó kóròrò bẹ́yẹn bá ti bá dé ọjọ́ rẹ̀ dé 60 èyí ò gbọ́rọ̀ wọ́n 60 years kó túnmọ̀ sí rán 60 tó jìnà àmọ́ 60 tẹ̀síru yàtà nẹ́bí bí ẹ̀bá bá dé 60 èyí tàbí 60 jìnà yìí ẹwà àwọn tí wọ́n sáájú wọ́n kọ́rọ̀ wà lọ́wọ́ lórí ní ọ̀pọ̀lọpọ̀ ti wọ 60 wọ́n ò sí rónú ẹni tó ti wọ 60 tí wọ́n sọ̀rọ̀ 2019 kalẹ̀ 2019 yóò pẹ̀lú ògbó ọmọ èmi ní lọ fún senate nígilé wa 60 gbogbo ẹwà wo ọwọ́ ápùn wá kọ ọ̀nà kan láti débẹ̀ hamil al-halal hamil al-haram kọ́lá wọn kọ pé bó bá ṣe pẹ́bọ́ ni ọ̀lẹ́lẹ́lẹ́ láwọn olóṣèlú tó wáyẹ̀ ẹ̀ẹ́bá àwọn aládìbọ̀tán ẹ̀yìn yí ẹ̀sìn lé ronú omi ti dàrú omi ìlú wà lọ́nà àwọn sẹ́ntọ̀ wọn ò sí ronú ọlọ́ni sáà ti sàánú ní tó káàdíkẹ́mì wọ 60 ẹ̀ẹ̀kọ́ mọ́ ronú lásìkò àtúnwà dá ìrẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fárí ni yóòjúmọ́ ló máa ń fa tẹ́bá ti rí àgbàlagbà tí fi ojúmọ́ fa erí enírun gbà gbogbo ẹ̀ ó fẹ́ tẹ̀sì náà yóò sàrùkún èyàn ti dàgbà fún wọn ẹ̀ẹ̀rí rírun láyé rẹ̀ ẹ̀ẹ̀rí sẹ̀sì rírun lérí rẹ̀ láyé ẹ̀ẹ̀sì gbogbo ẹ̀ rírun gbogbo ẹ̀ ó gbé iṣẹ́ ní fún ààrẹ lójú iṣẹ́ yóò

ewu náà tó wà sí fún yàn wà láìra àbí nígbà tí bá dé fífún kéègbé pọ̀ wà láìra kéègbé pọ̀ <laughs> tí wà nílẹ̀ nísìnà ẹni sí àbá nínú àbí ẹ̀lọ́ aláì tí wà tí bá dé fífún ẹnìkan wà pé irun nàbírù nù bí ẹ̀ bá ti bá dé kọ́ tí koronú tó bá ti bá dé bí rọ́bù fún ọ̀dá ìbọ̀ rẹ̀ ọmọ ọba ìbọ̀ ọmọ kí ẹmọ pèbí àríyáwó tó lọ bá sáà rẹ̀ tó bá bá dé bẹ̀rù à mọ́ wá sí àríyáwó lókù àsìkò lọ́dẹ̀ àsìkò láti ẹ̀fẹ́ kèétì rí ilẹ̀ bí èkó yóò kọ́ olóòsì ẹkọ́ lè sẹ́fẹ́ yàrí pé ó rà lè mọ̀ sáré tó bá lọ́wọ́ ara lè ní yóò tó wọ́n sáré ààkọ́ èyí tọ́nà wọ́n ni ó sáré pàláìkò ní sáré rẹ̀ ibi títí sáré pé ara lè àkọ́ lé ibẹ̀ ló kọsẹ̀ ìbátẹ̀ lọ́nà ìmọ̀ ń bẹ́ẹ̀ lómi sunkún wàláìláàdì bọ́ọ̀ sí tọ́lọ́gẹ́rí náà tọ́ ẹlùmí wà ní kọrù tó wáfẹ́ rí owó ní àmìnà halal àmìnà haram kọ́lá kó pa nǹkan ló jẹ́ pé ní ó fi rí omi ní ọgbọ́ jẹ́ rí náà mo fi ọlọ́run múra islamu dá púpọ̀ ẹni tọ́nà bá sì sí mùsùlùmí tọ́nà bá wọ́n kó súnmọ́ àwọn gbogbo ẹgbọ́nà bá ti ní kí èjì rẹ̀ wọ́n bí 60 kò sáà orí mọ́ kọ́dà àti sí gbé wá bẹ̀ ẹjẹ́ àwọn hadith lábẹ́kọ́ àti sí alákọ́lá bẹ̀ ọ̀rọ̀ yìí àti àni àbí orí àtàwọn bí النبي صلى الله عليه وسلم قال أعذر الله إلى أمره أخر أجله حتى بلغ ستين سنة رواه البخاري فقال العلماء معناه لم يكن له عذرا إذا أمأله هذه المدة يقال أعذر الرجل إذا بلغ غاية العذر حديثي حديث ولا فعل النبي أعذر الله إلى أمره أخر أجله ọlọ́run ti fún ẹ̀tọ́lọ́ ní kí ọjọ́ ẹ̀tọ́lọ́ lọ ìsẹ̀mí rẹ̀ tó lọ lára ọlọ́run ti fún ní ojúrù náà tán lọ́lọ́ tọ́lọ́ ó fún náà ní ẹ̀mí rẹ̀ lára bọ́lọ̀ bá ti gbọ́ ní lára dé sí ẹ̀ àwáwílò ọlọ́n ti parí ẹ̀sùsì mọ́ ọlá anẹ́bìnrin sọ rẹ̀ lamẹ́bí sallallahu alaihi wasallam ń sọ mọ́rọ̀ pé ó ní àjọun lójú asẹ̀un lẹ́mọ̀ bẹ́yẹn bá ti dàgbà tó léwú lérí tàbá ń rẹ̀ ọlọ́wọ́ fún ọ ní àǹfààní àtúbáni bíláì bí ẹ bá ti bá rẹ́tí sí lóòtọ́ àwọn ètí débẹ̀ o àmọ́ ẹnu bíláà náà bá ti dáwà dé yìí àwọn mìíràn bá bá dé sí sí kò sí kẹtọmọ́tọ́ kù lẹ́nu bíláà náà bọ́jú àríkọ́ta bọ́jú ọjọ́ ìwà dé yìí in tó kílé múyàn tó kílé tó sí sí ọlọ́sọ̀wọ́ alìmìnàfẹ́ ọyá máa fi fi àríkà máa kalẹ̀ ọ nígbàtí ayá ìzàjẹ́ ànẹ́sùnlọ́ wọn fàtí wọ̀rọ̀ àìta náà يدخلون في دين الله أفواجا ورأيتها فسبح بحمد ربك واستغفره آية جابت تفسير عبد الله بن عباس torígbà tí ọmọdún sàtọ́ ibi tí àwọn àgbà sọ̀hábà tẹ́tùmọ̀ ń dára lẹ́kọ̀ọ́ tó wọ́n jòkó sí tẹ́kì àwọn àgbàlagbà sọ̀hábà lọ wá bẹ̀ dúmọ̀rúwá ń lọ àwọn ọmọ àbúlá ìdí àbá sí lọ àwọn ọkàn pé àwọn àwọn ọmọ kéèkéé tàbí wọn lọ́wọ́ báyìí wọ́n adúgbò kan dúmọ̀rúwá ń lọ dúmọ̀rúwá lẹ́kọ̀ọ́ wọ́n sì ó yẹ tó ṣúwàkù lẹ́sìn ìdájọ́ àlẹ́sìnlọ́ àlọ́pàá rárá ikú àkúmọ́rù ni àbúláì bóòlọ́ fàáyẹ̀ àbúláì náà lè tún orí bẹ́ ó ní ayà yìí ní sókí ni pé ó wá fánàbí ní o pé ìṣẹ́ta wọn ti parí ìzàtà mọ̀ ṣe gbogbo bá náà sòrò bẹ́ẹ̀ bá ti parí tẹ́nà rẹ̀ kó mọ̀ pìpíà àti fóònù ìntàníkànàbí wá sí kó wá fi ẹ̀sìn nílẹ̀ ọlọ́ni ìdájá alẹ́sùlọ́ nígbàtí àrùn sí ọlọ́run bá ríbá jẹ́ Muhammad wọ̀rọ̀ àìta nas ọmọ wá rí àwọn èèyàn yadkhulun fi dinillah afwaja wọ́n mọ̀ wá wọ inú ẹ̀sọ̀ náà bá níjọ níjọ níjọ tó bá ti dásí kó ní fasabbih bihamdi rabbik mo bí tẹ́sì rẹ̀ lókù jẹ́ kí fọ àfọ̀mọ́ rẹ̀ pọ̀ kọ́ sí mọ́ tọ́ àforíjì ikú dérù bẹ́yẹ bá ti bá ọgbẹ́ èèyàn lé máa ń sí sí dàgbà ní bọ́lọ̀ bá ní ọ̀sẹ̀ sí tó bá dé sí sí ìlọ̀ tó wá máa jẹ́ kí àsìkò tó máa fi sin lọ́wọ́ pọ̀ ju àsìkò tó máa fi wáyé lọ àwọn èbó náà sí tó dáa <laughs> ọba ti bá dé sí sí àbí sí gbàgbà mọ́rin wọ́n ni yóò fi máa wọ́n wọn sí iléeṣẹ́ mi kí tí ó

ó yẹ kọ́ wá sẹ́tẹ́ pé kò nínú ọdún ní kẹ́lẹ́ mẹ́tọ̀ kí mọ́bà fi gbó pé wọ́n náà wọ́n dáǹkan rẹ̀ sí ní irú àwọn àsìkò ní kí máa pẹ̀lọ́ sọ́lásí ẹni tó wọ́n sí sí kí tó lé ilé tó ọ̀pọ̀ láti 20 ṣe sí sí lọ́mọ wa bọ́bá wa náà ọdún ẹ̀rọ ti gbé bẹ́ẹ̀ ní tó kù ní àwọn tí yẹn ń ṣe ní ẹ̀ṣẹ̀ tí ò dá bóòlọ́ ti túbá kó bẹ̀ àsìkò ní ọwọ́ àwọn fasẹ́gbẹ̀ ìhàmdọ̀rọ̀bì bí káàkọ̀ lọ́kọ̀ sí pọ̀ ìyálawa aisha ọdí ọlọ́gbà láàájá ó lásìkò kan alẹ́mítà ìgbà ìgbà ìṣòjú tẹ̀sìlú rẹ̀ wọ́n pọ̀ láwọn tẹ̀sìlá kìrìsìrìsì alẹ́mímọ́ sí níbi ṣòjú níbi òrùkú alẹ́mọ̀ àìsàn ní ìwò ló dé wà lẹ́bí ah, ẹgbẹ́ta ìyà ń rí pé ẹ̀pọ̀ ní tẹ̀sílẹ̀ ah, ànẹ́bí ní àṣẹ́kọ́ wọn pàmí ní tẹ̀lé ọlọ́run tó bá ti pé àwọn èèyàn tá fi ṣe pátí mọ́ká ọmọ rí eríṣiríṣi àwọn èèyàn ìjọ níjọmọ̀ olóṣìlámù wọ́n ti wọ́n a ti ṣe pátí mọ́ká ọlọ́run wá ní tọ́ bá ti rí dẹ́rẹ́ bọ́ ti rí fàṣẹ́bẹ̀ bihamdu rabbi tẹ̀sí ìlọ́jọ́ pọ̀ nínú tí wọ́n tẹ̀sùn dáadáa tẹ̀sí Ànábì sallallahu alaihi wasallam ó ní kalimatani khafifatani ala al-lisan thaqilatani fil mizan habibatani ila ar-rahman subhanallahi wa bihamdihi subhanallahi al-azim ẹwọ̀n kan tasbihah láwọn àti ìjẹ́ ká kọ́nù àwọn àtàrí pé yàn wá jòkó sí mọ́sálásí lọ́wọ́ jòkó sí ni kọ́ sí bìlà ágádì láì ló ń kà mọ́ tí ẹ bá ti bá ẹsẹ̀ mílẹ̀ ní 60 kọ́nà wọ́n sá mọ́ wa èyẹ ma máa ń pláàni fún ni jẹ́mọ́ bí táà bá lùtù adé yìí èyẹ ma pláàni fún ní wà pláàni fún ìyà ló fi tó lórí ìyà ìyà ló fi tó lórí 60 náà ìsìn pẹ́ bí a ń sáré kìí torí ìlú dáwà yìí àwọn ò bá plan àti ama wa wallahi alazim ẹni tí ó ṣiṣẹ́ ní sí tó yẹ pín pápá ìfáyà náà owó tí ó gbà tó tó dá nǹkan sàánlẹ̀ tó lójú ó kéré ó kéré kásì ṣe gbìyànjú ẹmọ́ plan fún ni orí pé kò dá bá fi sí wàhálà ọ̀dọ́ wa bá sì sí wàhálà tá ń sáré kò tún yẹ ká wọ bí 60-65 tàbí wọn sáré orí wọn tàbá bá lọ bẹ́ẹ̀ láyé àdálìkì àmà àníbà kankan wọn àníbà kankan wọn pàtàkì ọlọ́wọ́ àti bára yìí annabi tí wọ́n fi ṣe ẹran ẹwò onísìbá ní sọ fún àìsà pé àti ọlọ́run ní tẹ̀lé fasabbih bihamdi rabbika wastaghfirhu kọ tó mọ́ pọ̀ ní túbá lásìkò ní tó bá ti wọ́ sí sí tútúbá ló kù ọlọ́run tó ti àwọn ìbójúbá yẹ́ pláàrẹ dáadáa tútúbá ló kù wọ́n ti mọ́ lélẹ́kú lé mọ́ ìgbàngangan ẹlẹ́mẹ́wà lórí táyà òun fẹ́ sí pọ́lísì ó kó mìbìtì náà ó wà lọ kó sínú títánù ó kó mi wàhálà ó lọ kọ́ sí àgbákò yìí bí ọ̀rẹ́ ti pọ́ntì sí nàìjíríà yìí kò sí ọgbọ́n fẹ́ dá sí ọ́ṣẹ́ ṣéèkì àfi tọ́wà máa sáré tẹ̀lé wọn nìkan kí nìkan ló kù tọ́ ní ètò lọ́jẹ̀ ìwọ rìtáyà tó mọ̀ rẹ̀ ti pọ́ntì sí nàìjíríà yìí bọ́ọ̀rìtáyà náà bọ́ọ̀sì wà ní gidi náà lọ́ọ̀ṣẹ́ pọ́ntì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ báwọn ẹni ti nìyẹn ẹ jẹ́ ká kún fàdúwà ká sì mú sáwọn ọmọ wa ká kún wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n fi lè sáánú wa nínú àwọn àsìkò báyìí ṣọ̀nà tánàbí sọ̀rọ̀ anábì ní ọlọ́ ti parí àwárí léyàn lérí ó ti parí àwárí fún ọ àwọn àpá wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé lámúyẹ́kù láhù ọ̀rọ̀ ìdá àmàlàwò àdìyíwọ̀ta ọlọ́run wa ò fi ẹ̀sùn sílẹ̀ kò fi àwárí ilẹ̀ fún ma kò fi ayé àwárí ilẹ̀ fún ma ní tó fi lè múyàn tó fi lè mú àsìkò tó náà lọ́rùn 63 lànàbílò ẹnu mẹ́fẹ́ kú lọ́rùn aláì láwọn mẹ́ bá ti bá dé 60 ó yẹ kẹ́mi yẹn ló bá ní kìyàmá bí kú bá dé báyìí bísmìlá so kẹ́ẹ̀dẹ̀ ma ṣiṣẹ́ rẹ̀ so lè ní hadisi كان عمر رضي الله عنه حديث عليه قليلين قل عمر يدخلني مع أشياخ بدر قل عمر من هو ọ̀dọ̀ àwọn àgbà àgbàlagbà àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ ti bájú fàkàánà bẹ́ẹ̀gọ̀ wọn wájẹ́ àti àwọn apá kan wọn tẹ́mi wọn sí bákàbákà bí wọ́n sí mọ́ mọ́ wa lima yóò ti tẹ́lù hádà mẹ́rin kí lọ fi mọ́ wọn yíwá sọ́nà wa wà lánà àbúnáhù mẹ́sìlùmù àwọn náà láwọn ọmọ bí i من حيث علمتم فدعاني ذات يوم níbi tẹ́ ti màmá ó yẹ kí ẹgbẹ́ ma ní ó ní fádà á ní bá fi yà ó ó wá kúrò lọ́jọ́ kan fa àdìkálà ní mẹ́àrùn ó tún mi lọ sọ́dọ̀ wọn fàmá wà áìtù annahu dàání yawmaidi illa liyuriyahu ó ní ìmọ̀ tó mú mi lọ́jọ́ náà sí ó fẹ́ fi mí hàn ní mo sì فقال بعضهم عرفني أمنا نحمد الله ونستغفر ọlọ́pàá aláṣẹ níkàmà sàpọ̀ mọ́nà ni sí níkàmà tó àforíjì ìdànàsọ́rànà wàkọ́ta aláìnà wọ́n bá ti náà lọ́wọ́ tó sì sí ẹ̀kọ́ wa wàsáka tàbí àdúgbò àwọn mí sọ wọ́n dákẹ́ ni alàmìyàn Umar ọkùnrin pé àkàdáríkà ẹ̀kúrú yabun Abbas ìlọ́nà Abbas sí bí wọ́n ti sọ́kàlẹ̀ yìí wọ́n ń sọ ní fakútùlá mo níbẹ̀ kan kọlu ọwà ní fàmọ́tẹ̀kúrú kí lọ fẹ́ sọ kútù wọ́n ní uwa ajẹ́lú rọ̀sùlélà so kí ọ̀rọ̀ ni pé ọjọ́ kú àjẹ́bí òun náà ni ayà ìwásàlà ìfún wa wọ̀ àlámàwó láwọ̀ ọlọ́run fi máa ní tó ọjọ́ kúrò dérò kí ìzàjá nasrullah wàlúfàtì nígbàtí àrànṣẹ́ ọlọ́run wá ti dé wàlúfàtì tí ẹ sì sí maka islam wọn tàpadà wàdáríká alámàtò àjálìkì ọlọ́run yà lórí pé eléyìn ni àpẹẹrẹ pé àsìkò rẹ̀ súnmọ́nù tó sí láyé tàbí ọdún tó tẹ́ sọ́tún iṣẹ́ onáà parí

ìwà láì tí ọ̀sọ̀ lọ bọ̀wọ́ mú Bukhari Bukhari ló bá hadithi ló bá wá so ayà yìí bàtánàbí ti báṣẹ̀ níbìkà lórí kó se oníkànàbí lọ relax olùfàṣàbẹ̀ ìhàmùrọ̀bì kí sáfọ̀mọ́ pọ̀ ní ṣọ́hàn àkọ́mẹ́rí sí ló wà kọ́lá náà sọ wípé subhanallah wa bihamdihi subhanallah kan rẹ̀ sábà gbèsè ní scale lẹ́bí ọ̀tún gbogbo tí ń bẹ ní sánmà pátápátá àti sánmà lẹ́kún rẹ̀ àti gbogbo tí ń bẹ lẹ́lẹ̀ pátápátá àti lẹ́kún rẹ̀ sábà gbèsè ní scale anẹ́bí ní subhanallah wa bihamdihi yóò sì tẹ gbogbo ẹ̀ anẹ́bí sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó sọ wípé tó bá ti bẹ́rẹ̀ àṣùgbà yìí kájíkí bá dáwà pọ̀ ká wáyé fún tìláwà àti tábà sí ìgbàláwà tó hàn tábà kanjúmọ́ kámà kanjúmọ́ sí àsìkò táà kanjú ti pé ó ti kọjá ìkan kámà farabalẹ̀ wálìkì àmà àlìkámàlẹ̀ kámà wá kátùmọ́ kanjú apá láyé kamọ́ lásìkò yìí so káwọ àwọn àsìkò tábà fi sí àwọn àkàrù tó tìlá gbogbo àwọn àkàrù àtẹ́gbẹ̀rẹ́ pé díẹ̀ láwọn rí sí mẹ́ tààrọ̀ tọba gbádá kò yí kágbogbo àwọn gbogbo àwọn sáwọn pápátá bẹ́ẹ̀ ló ti rọ̀lẹ́ náà sùtìláwà tó kùn hàn bóyá bí pé ìjà àwọn kàtẹ́lẹ̀ ní kápọ́ sí àfikún rẹ̀ nígbàtí bá ti bá dé èjì yìí o abiyọ́nà ọba wà ní tó dáa ó ní ìṣẹ̀mí tó kún wọ́n há súnà àmàlù ó sì rí iṣẹ́ dáadáa sí ìṣẹ̀mí dáadáa mú ìṣẹ̀mí burúkú wọn ìṣẹ̀mí tó gún tó rí dáadáa sí o ọ̀pọ̀lọ̀ bá fún tí ó ṣe lè wọ́dẹ̀ ẹ́ tọ́lọ̀ bá fún ní ẹgbẹ̀gbẹ̀ gún ọlọ́dí fún ní ọgbọ́ tó ti pọ̀ lànàbí ni mo ṣe mà fún ọ̀dọ́ ìran kan nínú ìran wèrè ní ọ̀dọ́ jẹ́ ẹ̀yìn ló sì máa rí àwọn ọ̀dọ́ bá sáwọn ẹmọ̀ pé bí wèrè sí aláì omi ìlú lọ ra tuntun wọ́n ti wá ya sọ̀rọ̀ ìdíká wọ́n adé lọ́pọ̀lọpọ̀ crazy jeans mo crazy jeans kí lọ crazy wèrè jeans ti wèrè mo rẹ́ra tó máa gbé jáde lóòtọ́ ẹ̀yìn kó jọ ti wèrè ó ti ya ní àyè wọ́n yẹ yàbọ̀ ra wọ́n máa rà bẹ́ẹ̀ ni owó rẹ̀ sì máa wọ́n orí wọ́n ní 5,000 crazy jeans orí wọ́n bàtà ní báyìí bàtà wọ́n ṣe gbùgbù báyìí láì sọ́jà pèsè wọ́n bàtà ní wọ́n 30,000 bàtà yìí àsìkò ọ̀dọ́rùn orí wọ́n lù tí sẹ́gẹ́tìmísì orí wọ́n ṣe rí jẹ́kẹ̀ láì bí rere sẹ́gẹ́tìmísì orí ìfẹ́dọ̀ wọn láì nínú náà bá pàdé àwọn ọmọ yára gẹ̀rẹ́ ẹgbẹ̀rẹ́ àríyẹta bí sí rínú ààrẹ ọ́nìyàn àti kò rẹ̀ orí mọ́ rínú akọ́lọ́rọ̀ ọdún tó báyìí náà gómìnà ìgbẹ̀jùnà ìran wèrè ìran kan ọ̀dọ́ pàtì kan lé no part of madness so ní sí wèrè wà wèrè ní máa sọ òbí òní wá sọ ìran lọ ìran wèrè ọ̀dọ́ jẹ́ kan mẹ́wàá láìdá sí ẹni tọ́nà wá sáà lọ́dọ̀ọ́ òní ọ̀nà kan láàá sọ kò tẹ́lẹ̀ mọ́tún mẹ́bàá pátápàá náà ni àwọn aláàmà rí wọn tẹ̀lé ìgbèrè tó lọ́n sọ́nà àmọ́ kọ́lọ̀n fi gáìdì àwọn alátọ̀dọ́ wá òní òjá mọ́ta ń sọ ìwà láìlà àdé tẹ́bárí táwọn ọ̀dọ́ tí wọ́n ní ẹ̀sìn tẹ́bárí tí wọ́n ń dẹ́wò ní kọ̀kọ̀ ẹ̀rọ náà sì báyìí ẹlò ń lè mú ní abẹ́rẹ́ báyìí yóò sì gún àìlábẹ́rẹ́ yóò dó sí ara ẹ̀ bí ìgbà bá mú igbóná mú lẹ́nu ṣẹ́gẹ́sì òun àfi sí ara báyìí kò ní tẹ́sì ẹgbẹ́ bá ti ẹmọ gbọ́n ẹ̀ẹ́dẹ̀gbẹ́rí tẹ́sì díẹ̀ òun kò ní tẹ́sì yóò kàn fi náà ni kókàn dọ́ọ̀rù ṣẹ́gbẹ́wẹ̀ ìran kí ẹmọ bá ti kátà alábàtí náà sí bá wọn ìtẹ́bí àwọn ọ̀rọ̀ ìnáwó lè sí wọ́n lè gbó igbó kò fún àwọn ọmọ tọ́bátẹ́ ìfẹ́ta gbó nìsìn à wọ́n ti bẹ ní lókà igbó ti ti sìgá ọ̀dọ̀ náà ni sọ́kẹ̀wé wọ́n a lọ lú ilé ìbẹ́ wọ́n a fi ṣẹ́gbẹ́wẹ̀rẹ̀ nú ìṣẹ́gbẹ́ àbúwẹ̀rẹ̀ kan ìgbẹ́ náà kan yá tí ó lákà ilẹ̀ tí ó ti dì kan lànẹ́bí sallallahu alaihi wasallam ló fi ní ọ̀dọ́ ẹsì wogbóró ẹwẹ́ tí rán rẹ̀ tí ma ń kọ́ ń gbóró ẹwẹ́ bá ọ̀dọ́ ni pé ká pé àwọn tó mọ́ sí rán rán kan tún ẹsẹ́gbẹ́ kan ṣẹ́gẹ́tì àwọn tí mo yẹ sí ránran bọ́ ọ̀tí ẹ̀fẹ́ pọ́pọ́ tẹ́fẹ́ sí ránran ogbó ti gbà lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀dọ́ lẹ́bàájú ránran àwọn ọmọ pọ̀ jù bẹ́ẹ̀ láàrín ní mo se mà lára ọ̀dọ́ tàbábálá ní jẹ́nà ọlọ́wọ́sà síwánú ọ̀dọ́ bẹ́ẹ̀ mo se mà látàrẹ tó kú lógbó ó dàgbà ó darúgbó ó tún wá wọná sí ọlọ́lọ́wọ́ òfin ọlọ́pọ̀ tí láti sọ ọkùnrin tì ní torí egbò tó fi ṣe rán ọmọ sí ọ̀dọ́ lè bú ó lè bẹ́ ṣe kìí sí ìlú àwọn tẹ̀mọ́ yìí èmi ò lè dẹ́rọ lóyìn wọn wọ́n tàbí àwọn tẹ́mọ́ lè kéwù pàtàkì àwọn tẹ́rọ ẹ̀wò bí bá ìwé rẹ̀ náà àmọ́ sí kẹtọ́bá àmọ́ kẹtọ́bá akẹ́sà àbá ti jáde báyìí akẹ́gbọ́n náà ni a sì máa fẹ́ ẹlẹ́kùn tó rọ lọ́mẹ́bàá lẹ́sẹ̀ ń bọ́ ọ̀dọ́nù bí wèrè ẹmọ ah, ah, ah, àwọn akẹ́kọ̀ọ́ náà tàbí ẹ̀mẹ́ kílẹ̀ ẹ̀mẹ́ sílìsì àṣẹ practice àjálẹ̀ akẹ́kọ̀ọ́ náà ní bí bá dán orí sí ẹsẹ̀ ọ̀dá ìrìtàlẹ̀ ìdánwò ìgbọ̀tọ́nù fọ́lọ̀mọ́ra alìmọ̀sán kíyàn ní opportunity báyìí tí ma ti rá rí àsìkò díẹ̀ ní àsìkò yípa wà láì tó lábí sọ pọ́nyà yìí tẹ́jú ọ̀dọ̀ kí ní ó sì mọ̀ dàmú ẹ̀yìn náà bẹ́sílẹ̀ ìṣẹ́sì náà yóò mọ̀ dàmú yàn bí kan bẹ́ bí ọsẹ́ lé ọmọ sí gáàrì èmi máa gún yá kí ní ó fẹ́ dàmú ọlọ́run ní ẹ̀dí ẹ̀nà jùlọ kékeré mẹ́lá báyìí rẹ̀ sókè mọ̀ kọ̀ntró rẹ̀ tí ẹ bá fi lè mú àsìkò yẹn jẹ pẹ́ báyìí tí ẹ bá fi lè mú ọbí 30 ọlọ́fin sáàmù ẹwọ́ ní ẹ̀dẹ́ náà ọlọ́mọsá sáàmù yí bó ti sáàmù yí mọ́sá sáàmù yí jálẹ̀ bó yí sáàmù mi náà mọ́sá sáàmù mi jálẹ̀ sáàmù tèmi náà ó sáàmù àtàwọn tí náà ọlọ́lá ilaha illallah torí wípé bá dárì kìyàmọ̀ wà láì mútà sọ kùn ní báyìí máa sún tó nílé àátàwà lọ́dọ̀ kámúra àátàwà náà ti wọ́n àdá àdá wọ́n sọ̀hábọ̀ sọ̀rọ̀ ìbéèrè kan lálábà ẹ̀ta wọ́n bọ́rọ̀ wá ní kí ẹni wọ́n ẹ̀ta náà tẹ́ yájú kúrò fíìmì láyé àwọn lásàdì lásàdì bó wọ́rọ̀ ẹ̀ta fìtọ́ ìlà rasulillah annabi náà sàfẹ́ pé kó sàwé ìgbẹ̀ta tó sọ̀tà lùsùn náà tí wọ́n máa fúwà sí àwọn fúwà sí ẹ̀rọ ọmọ gbó sáàdì kan láti wà sí ni àwọn àbá ilẹ̀ bá náà sí wà sí ẹ̀lẹ́kà náà ọmọ gbó sáàdì kan láti wà sí ni àwọn ìṣúná ìkẹ́ sí sí wà sí gbogbo àwọn ọ̀dọ́ bí ti wà náà sí wà sí ẹ̀lẹ́kà náà lọ́nà gbó kan lọ lẹ́yìn gbó ẹlòmí kan ẹlòmí ò tẹ̀ gbá súnà kò fẹ́ rí ní àrùn súnà lé látàn so mi ò rí tó lè fi pé wà sílẹ̀ tó máa ṣe ní sí ọ̀rọ̀ ìta nasa àdínà fi ní rajá àwọn nasa ti lọ́wọ́ báwí àsìkò ànẹ́bì gina àwọn náà báwí lásìkò ànẹ́bì àwọn náà báwí ó pé wọ́rọ̀ ìta nasa yẹ́ kúrò náà ni kò tí yẹ̀ sí ojú ayé ànẹ́bì kò tí ẹka náà kúrò torí wọ́rọ̀ ìta nasa yẹ́ kúrò náà fi dínì láhí fasẹ́bẹ̀ ìhàmbẹ̀rọ̀fẹ̀ tàbí kúrò bá ti tó ànẹ́bì ọmọ báwí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك